bàbá ìbàdàn ní bàbá níbi ìtajà mú amẹ́rú wálé ìbàdàn ní bàbá. aráàlú kéréje èrò òlú kéréje ẹ má fọmọ Ìbàdàn ṣeré o. Ìbàdàn la wà tá a gbé ń jayé tá ń jayé nìbàdàn láwà. ìbàdàn fararọ ìbàdàn fararọ alápàṣọpọ òdélé olùbàdàn ìbàdàn fararọ. ṣe rí ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ o gbogbo àpọ́nlé tí mo dẹ̀ lè fún yín ni mo ti fún yín ẹ má jẹ́ kí n wọ́ yín o. òun ni wọ́n mi jọ ọwọ́ mi kẹ̀ à wo àwọn ẹlẹ́ bó ṣe wà yẹn alágbára bì kan ọ̀lẹ́ bòmíì ni tẹ́mi bá dún wájú ẹ̀ ìjọba fẹ́jọ́ ló dún wájú ẹ̀ ó gbọ́ samanda ni àbí ṣé kò pọ̀ létí ẹ̀. ẹ kò pọ̀ kẹ̀ lepers 3d kúrò mẹ́. wàá ṣe rí ọmọ mi. ṣẹ́ẹ̀rì kó kúrò ń samanda kó bọ́ sí ìdààmú àdúgbò it is none of my business. Uh -uh. yeah ti tèmi ni wípé ẹ má jẹ́ kí dáàdì bá yín bíbá. ta ló ń jẹ dáàdì. dáàdì tèmi ni ọ. má sọ bẹ́ẹ̀ rọjò ó jẹ́ kí n sọ fún ẹ níbi tó dé yẹn ọmọ ẹlẹ́ni kọ́ láyé gbà ó ibi gbogbo ló gbà lágbára bó ṣe wà yẹ. ṣé mi tẹ̀mí tẹ̀mí samanda bá ń kún tẹ̀mí samanda bá ń dún ìyá aláya àwọn bàbá alábàbà wọn gbọ́dọ̀ dúró. olè ló fẹ́ ya fọ́ọ̀kẹ́. sámọ̀ ń dà. àwọn ń dà o. kò pọ̀ ni. ló ń ṣe é. ẹ wo ẹ kúrò ń bí bayẹ máa lọ mi ò dé fẹ́ rí yín mọ́ láéláé. níta ni wọn èmi eh. ah, èmi tí mi wà lánàá mo dúró lẹ́nìí tó bá tún dọ̀la wàá tún máa rí mi ọmọ ẹ̀lẹ́kùn ẹ̀mẹ́ta rẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ sọ́ńdà ah, ló ń dún náà káyì ìjọ ó kú ó káyì ìkó mẹ́ta rẹ̀ má bí mi nú. Eh, eh, kọ́kọ́ ìkókò ń bẹ kọ́kọ́ ìkókò ń bọ àwọn òun làwọn ilé. Ah. àwọn ni o dádì sàmọ́nà eh? jẹ́ ọlọ́yà bí ọ̀rọ̀ jẹ́ ọlọ́yà bí tọ́dà eh? tiwa gbọ̀ngàn eh? ẹ wo ẹ wo kò pariwo mọ́ rárá ẹ Babátúndé tó pàdé Ìyábọ̀ ni òkú méjì ríra wọn gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ àná mi lè rí yìí o ẹgbẹ́ fáná mi kó má kọjá oníjọ. pátákó oko bílẹ̀. Ah, bàbá ọlọ́run agbẹ́yìn mú ní trọ́fì mi ẹ̀ kà bẹ́ẹ̀ bó lára ara wo làwọn rí ẹdó ẹdó ẹdó ẹdó ń gbọ́lẹ̀ gbà wọ́n bí. èjì gbé o ṣe ń ṣe báyìí ṣé ibi ìjọ ilé rẹ ni àbí ibi ìjọ ọgbà wèrè. Ah, bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ o ah, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ah, ayọ́kọ̀ yín jẹ ni ẹ má jọjú ayé. ẹ tí ọmọ ọdún ojú ayé tẹ̀mí ti jẹ dànù dànù tí mo ti rún lẹ́nu pèépè bọ́ bá ń gbọ́ bàbá bàdá dojú ayé mi mo dúró wájú rẹ̀ ah. tó rojú ẹyọ kan rẹ̀ tó pè bẹ́ẹ̀ ni wọ́n jẹ́. wọ́n ní má sọ bẹ́ẹ̀ mọ̀ má sọ bẹ́ẹ̀ mọ̀ ah, ẹ wo ọwọ́ àná ni mo fún yín o kí ló dé gan-an ah, ṣé kí n máa ṣe kólóbá torí pé mo fẹ́ fọ́ ọmọ yín ni. ẹ̀yin ọba ṣe kólóbá n ò ní fún ọlọ́mọ kò sọ́mọ kan kátọ́fẹ̀ẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọmọ bíi tẹ́ tọ́fẹ̀ẹ́ eléyìí bàbá ẹ ẹ padà ń bẹ o ọ ń bẹ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o ìwọ kan bọ́ọ̀lù lọ ọ ń bẹ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o bọ́ọ̀lù fẹ́ bọ́ọ̀lù mo fẹ́ bọ́ọ̀lù. àná ni àná ni àná ni àná ni. ó yá àìmí wo jẹ́ àìmí wo sẹ́. káyìn káyìn káyìn. sori sori àwọn tó kó abá mi. káyìn. sori wọn fẹ́ foríjì àwọn fẹ́ gbóhùn ara wọn ìnà ọmọ ẹlòmíì. ẹ wo. bẹ́ẹ̀ ni ìtàlẹ́ pé ìrànlẹ́ pé mí ni àbẹ́fọ́ àbí kankan àbíkọ́ tó ń kọ́lé. káyì ẹ káyì ẹ káyì. bọ́ọ̀bù mi ó tẹ̀ wọ́ wọ́ ẹ má fọ́ bẹ́ẹ̀ lọ fojú di mi o bẹ́ẹ̀ bá fojú di mi ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta iná ẹ̀dá ìníkun kankan. bàbá bàbá ẹ jẹ́ kí n sọ kinní kan fún mi ṣẹ́yìn mi ti mọ̀ dún wájú yìí ah, èmi ò ṣe ẹran tẹ́lẹ̀ máa ṣe búrúrú mọ́ o. kọfẹ́ ọkọ ọwọ́ tí mo fún yàn wà náà ni o bíbẹ̀ kò ń bá. dadi dadi dadi. ṣó tán ṣó tán kò sí wàhálà àmọ́ bí wọ́n ṣe wà ọlọ́run agomi ló dáàdì yí ẹgbẹ́ yìí agomi ló dáàdì yí ẹgbẹ́ yìí jọ sọ́wọ́dẹ́ ọlọ́run agomi ló dáàdì yí ẹgbẹ́ ẹja lọ agomi ló dáàdì yí ẹgbẹ́ yìí. ìyá ò jẹ àwọn ọmọ ẹ lónìí ìyá tí ó jẹ àwọn ọmọ ẹ lónìí. ìyá tí ó jẹ àwọn ọmọ ẹ lónìí. bàbá bàbá bàbá bàbá bàbá ìbàdàn hello hello ah ah ẹ ṣe sùúrù wọ́n ti fẹ́ sẹ́ǹdì e. ẹ̀ ah ah èmi èmi òkè ìbàdàn èmi ọmọ parọ́ torí kíni. ọ̀wọ́ ká tó rí ìṣẹ́jú márùn-ún sásìkò tá a wà yìí ẹ rí ìjẹ́ gbọ̀tòrò lọ́dọ̀ yìí ẹ mọ́ bínú ṣe gbọ́ ẹ dákun mo fọ́ lọ́wọ́n bàbá yìí ẹ̀yin náà ní nìkan sáyé yín ẹ ṣe ẹ ṣe. Ah. yé ọ ń fi owó kan ránṣẹ́ ó ti ọ̀sẹ̀ ń dè nísinsìnyí ọwọ́ méjì odò mẹ́ta ìgúnpá odò méjì tòǹdó odò méjì ó ah, ti yẹ. ẹ má bínú sá o àkáǹtì wo nìyẹn torí ẹ ti ní ká má sẹ́ǹdì owó àwọn elépo yẹn mọ́. Hmm, hmm, hmm. ẹ fi owó àwọn elépo lẹ̀ ọ́dítọ̀ ni ọ̀sẹ̀ ń dì í àmọ́ eléyìí tí mo ní o ṣe ni kò ṣe ẹ ti gbọ́. Den bør, den bør civil. Mo ti sílẹ̀ pọ̀. Ojú ojú eléyìí fẹ́ sí dáadáa. Ojú eléyìí bá ti gbé sí lọ́kàn rẹ̀ ní ìsìn yóò sì ní. Máa ń yọ ojú máa ka ojú gbígbé yẹn ń kawọ́ rẹ̀. Ngbà. mo kẹ́ni àkáǹtì ìrùn bẹ́ẹ̀ kó lè kó lè ṣéǹdì ẹ̀. Ẹ bàbá Ìbàdàn èmi rò wípé bóyá kí n kọ́kọ́ send owó yẹn sí account tèmi kí n wá send ẹ̀ jáde láti inú account mi. ó lára hm? o fẹ́ fi owó ti tèmi o fẹ́ fi ṣe foundation account tẹ àbí bẹ́ẹ̀ kọ́. ẹ má bínú sá o kò rí bẹ́ẹ̀ mo kàn rò pé ó yẹ kí n ní receipt sódà kò ní sí àríyànjiyàn pé àsanwó kan síta àbá àsanwó ṣe mọ irú nǹkan báyẹn. ọ̀ṣun adémẹ̀tọ̀ torí hm, bí mo ṣe ní o ṣe ní o ṣe ṣe tó ti wọ́ wọ́n bá ń tòǹtò mọ́ tòǹtò mọ́ dàrú mọ́ tòǹtò mọ́ wákàtí kọ́dà bọ́ bá ti sanwó nǹkan rìsíìtì gangan gangan ò gbọ́dọ̀ fi ọwọ́ torí ọmọ tí mo fẹ́ fowó sí àbọ̀ mọ́ ni. rárá sàbọ̀ sà ó yẹ kí n mọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe for record purpose you know. àyè máa dé sọ ọjọ́ rẹ́kọ̀dù sọ lọ́jọ́ iwájú tó ti gbọ́ tí mo ràn ní ọlọ́sẹ̀ nísìnyí sọ yá máa ń ṣe kẹ́ máa mọ̀ tẹ́ wá wá máa ràn mọ́ mọ́ mú fóònù mi lọ́kọ̀ọ̀rọ̀ ṣé lójú mi ni. okay sir mọ tẹ̀wé ọba ti ń tẹ̀wé sọ ọba ti tẹ èjì jẹ mọ ọba tẹ odò odò nbí odò odò mo mọ fẹ́ràn tẹ̀wé. odò odò two hundred thousand naira. Obim, you're enjoying it, huh? Mm-hmm. Really sweet. Very sweet. telling you. Maybe that's eh, eh, a eh, yeah. Mm-hmm. Mm, I'm telling you. Ètí nǹkan tí ó dùn tó kálú jẹ bí inú the yash part anus yẹn ibẹ̀ lọ́ra kú sí i'm telling you ah. oh my god inú ìdòkú olùkọlẹ̀kùn lásìkò yìí náà wéwé nìyẹn. E? bàbá rẹ lọ lórí burúkú. kí ló dé. yíndíkẹ́ yíndíkẹ́. Ah, ah. kí ló dé kà tẹ ẹ yá wèrè ni. kí lè ń wá kiri tẹ ìrìn kiri bí ìgbóná léwu ọ̀gànjọ́ ń kẹ́ tẹ́ka. ẹ wá gbà mí. Hmm? ikú kọ́ yìí ni. igun nínà. ah ẹ̀ ń jẹgún. before ah, nǹkan. ṣé kì í sàkàràmùgù. Ah, eh, eh, no it's egun egun ah. gangan. sẹ́kítírì ẹ̀ wá gbà mí. Mhm. ṣé bàbá mi ní àìpagún àìjẹgún àìfigún bọ́rí. a orí àwọn bàbá yín ò pẹ́ kí ló ṣe wọ́n tí wọ́n kì í figún bọ́rí. ká dá fún bàbá ilé yìí bò. ọ oh, fún gbàgbé òjì igun tó ń jẹbọ àtẹbọ tó jà àti gbogbo ẹ ni mò ń jẹkọ ẹ. ọ̀dà kò burú kò sí wàhálà owó lẹ́yìn kọ́. àwa ò jẹ owó. ẹ ṣe so you don't know. So so gbádùn sáà àti sùúrù náà. Oh, no, tell about. Uh-uh. Call your messenger, the person that messaged you, call him and ask. Àbí ẹja kìtì sórí àwọn ilé ti dàrú ni. Uh-huh. Ọ̀sánwó. Ẹ wá ń dá bí ẹnu ẹ̀rọ ọ̀dà ẹsẹ̀ sùúrù ń bọ̀. Tẹ bá ní ẹtọ́ jẹ gbèsè ẹ wá kó igun wá dí. Uh-huh. Ká má jẹun náà. Igun náà ni ẹ má jẹ, kò burú. Ká má jẹun náà. Ẹ jẹ́ gbẹ́rẹ́ ẹ jẹ́ gbọ́dọ̀ ẹ jẹ́ gbẹ́rẹ́ sọ́run. Akamu. Kátikàti, ṣé o sì rí mi ló dé? èèyàn mi kí ló ṣẹlẹ̀. gbogbo oyún lẹ gbogbo oyún lẹ. gbogbo kàtìkàtì balẹ̀ bọ́ bá ti ń bá rú àwa sọ̀rọ̀ mọ́ fọkàn balẹ̀ ní odidi òkè Ìbàdàn ló ń bá sọ̀rọ̀ yìí kò sí òkè sọ̀rọ̀ kankan tó gbé níwájú mi tí wọ́n ní sọ nípa ìpínlẹ̀ fún ọ sórí bókè dàda bó ti gbẹnu òkèrè bó ti gbẹnu òkè tó àwa máa gun bẹ́ẹ̀ mo sọ fún ọ bọ́ọ̀lù ọ̀yà ṣe bí ń ṣe dáfírí rẹ̀ yìí wọ́n dáfírí ayé rẹ̀ nísìnyí yóò ní ìtumọ̀ kí ló ṣẹlẹ̀. ilé ọmọ ibo mo wà yìí mo wá gbowó rọ rẹ̀ ṣùgbọ́n tí sọ fún mi pé òun ti sanwó. ta ni ẹ jẹ lówó. kàtìkàtì kàtìkàtì ah, máa farabalẹ̀ máa lọ ṣe pé máa ṣe bí olóko rẹ̀ máa ṣe kàtìkàtì torí eh? àwọn tó ń wò wọn jẹ́ wọlé kankan hmm, gbogbo olè wọn ni ẹ ti san èmi mọ ṣàṣìṣe tí wọn sọ fún ọ. Ah, nígbò. wọn jẹ kọ́bọ̀ gbogbo ẹ̀ pátá ni ẹ ti san kódà wọn ti di landlord ẹ ti gbọ́ bàbá wọn fa nǹkan kan o kàtìkàtì májèm bínú sí ọ lórí ọ̀rọ̀ àwọn arábí mo ní mo ní òfin ẹlẹ̀ kí ló dé gan gbàgbẹ́ gbàgbẹ́ sọgbọ́ wọ́n bí ọ ní kankan wọ́n yọ ọ lẹ́nu kàtìkàtì wọ́n yà bọ́lẹ̀ ńbẹ bọ́lẹ̀ ńbẹ. ah ẹ wá gbà mí ó ti sanwó ọ̀dà bọ̀ ń bọ̀ àbọ̀lé ń kàn láàárọ̀ láàárọ̀ la. Hmm. it's well fried you understand. ẹ wá gbà mí ọ̀dà kí a ní gbogbo ìtumọ̀ yìí a sì ń sàn gbí fún sàn ń sàn ṣe ń sàn ṣé wàá bá rẹ̀ lónìí ilé ni èmi mo ní ilé mi tó bá sì wù mí ni mo lè fi ṣe bó bá wù mí lè pé katapila wà kọ́ wá wọlé èkó kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ tó bá sì wù mí mo lè sọ́ra mi dẹ̀mí tí ìní sunlé àná tí mo bá ti sun bí mi mọ̀ sun bí kankan kódà ilẹ̀ mi tí mo fún ẹ tí wọ́n fi kọ́ mọ́ṣúárì bó bá wù mí lè lọ sun bẹ̀ tí ó sì tó jíjọ́ kejì. ṣé ṣàǹfà àlẹ́ ṣàbí kíni. kí n tiẹ̀ pẹ̀lú tí n sùn wá. ṣé ẹ̀jẹ̀ tẹ́tẹ́ ni. ṣé ẹ̀kan ni mo kọ fún mo rò pé nǹkan ṣe yín. tó ní ṣe orí ẹ bàjẹ́ ni. ẹ ẹ ẹ ebo ní kúnni. half bread is better than none àwa ṣàánú ojúlórí ojú ṣàánú. ẹ fún mọ́níjà. Hmm? ẹ tún jẹ nínú. àbórí mọ́níjà burú. ọ̀bọ̀ ìwòsàn làkà mi. ṣó máa jẹ. Ah, ah, ó tún la. kọ́mọ̀lá ni ikú náà báyìí. Ah, i'm telling you ibi fúru ẹ gangan kálẹ̀ ẹ̀jẹ̀ yẹn ni ẹ̀ níjẹ̀ kan mi mọ̀ fúru lẹ́ẹ̀ máa jẹ. kíkan yà mí wá ń kọrin fún wákì gbàgún wákì ìjẹ̀gún wákì ìgún bọ̀rí. irọ́ ọlọ́pàá tó yín jẹ ẹ mọ̀ pé yorùbá pẹ̀lú àwọn òwe burúkú burúkú. ok ok fún. ó lè yá mi ọ̀dà rárá. imagine what is that wonderful. torí yẹn pé màá ti ta àtàbọ̀ yìí lójú you want to let him top it. Ah. ó ti ẹ̀pọ̀n mọ́mọbìnrin jù. ó lè máa pọ̀. Eh, leave him. ajá kẹ́tẹ̀ka. leave him. Ah, ah, mm, mm, for crying out lord, it is called wine na nígbà tí o ń ṣe omi adágún tẹ́ǹbù bí omi odò. nígbà tí mo ṣe fún un owó ọ̀rẹ́ mi lọ ná. ẹ máa jẹ lọ ọ̀rá ìta gbé gíláàsì wa náà. gbé gbọ́mù wo ọmọ ìgbà lọ́dọ̀ ọ̀gá ọ̀rẹ́ mi. Okay. ǹjọ́ jàre. my regards to him eh? mm. tell him he has done well. Ah, fi wọ́n rẹ̀ ó jẹ́ cucumber jẹ́ cucumber náà ó yà jẹ́ kí n jẹ́ fòrò yẹn fún ẹ wàhálà ìfọ̀ ẹ̀ pam. ọ̀gá wetin dey worry why you dey hold me now. abeg abeg abeg but when they do am you no know abi i must collect my money today which eh, money you wan collect wetin i do Where you collect money Where? wetin wetin they worry This guy na because i dey look like saint for your eyes abi i dey do gentle oga kuro join call jaja re ma lo ma fọ ọkàn pass now make you dey enter excuse me what is up i told chine do to be careful of the kind of neighbors he live with okay wait wait the two of you like I, I am sorry to say, don't you people know that you're you're in the neighborhood making noise like say they they swear oh, from oh, God, beg, beg, you don't know waiting up, you don't know waiting up, you just jump into matter. Who even call you self? Don't talk to me like that. I'm, an eye chief. You don't talk to me like that. Chief indeed, you. Imagine, I know all that money. She the time say make I pay money. Oh, you money I know. If oh, I pay money, make I die. Ah, look at what is coming out of your mouth. A man, a man of honor, with your full chest ìjẹ ló dàbí kíní ló dàbí àyàwó wey ti lift ayé. anyway for nothing na so they do up and down they deceive people. e don't concern me i don't pay any money. talk to a lady with respect they are element of respect you respect her. God bless you. come on give her the money the way you hold her. which money if i give her money my dad no money no money i no go give her any money. waka make i dey see you now waka make i dey see you. hold on hold on my dear see mm, all the money wey he say he no fit give you eh. don't worry about it. And who go come pay am? Bills on me now. Bills on. That, that is where I oh, am. Dogu one. Ah, bills on. That's something where supposed to talk. It don't reach like that. Bills on. Come on, get out. You're such a. Come, come, go pay the bills. Come pay, come collect am now. Olushi. Ah ah. Come form Oluwo. Already, Baba yo. Bills on. You already bills on you. Bàbá ti wá pẹ̀lú wọn lónìí lẹ̀. Bàbá ti wá pẹ̀lú wọn lónìí lẹ̀. Ní Ìbàdàn o nìbàdàn ó ọlọ́lá lẹ̀ wá. nìbàdàn á ti yí wá. owó la fi ṣayẹyẹ ayẹyẹ. this thing it doesn't irritate you eh? nǹkan tí ń ṣe kò rí yín lára tẹ́ ń ṣe ní kùṣùkùṣùkùṣù tẹ́ sọ̀rọ̀ ayé jò lóṣèlú kí lẹ́yìn pòṣè sí náà come on it doesn't make any sense. Hmm. You came to somebody's house, ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀, ẹ kò sórí chair wa because you, you because you are the landlord so and and so what ẹ pẹ̀lẹ́ ẹ̀yin tẹ́ ṣe nǹkan téèyàn kò tiẹ̀ yé mi rárá. let me tell you something bàbá àbàdàn let me tell you something and i'm very upset with it please o oh, ẹ mọ nǹkan tẹ́ o oh, mo buru mo yọrù kú o oh. mm. if you don't put your leg down what i will do to you you will not like it. Mm. mi kò tiẹ̀ yé mi ẹ wá sílé onílé ẹ tún kó ẹsẹ̀ sórí stool irú kí nìyẹn náà èmi ò láìkẹ́ ọ̀ èmi ò láìka àwọn ìwà yìí rárá bí ẹ̀dẹ̀ fẹ́ ká sọ nǹkan tó wà láàrin wa síta ṣé ká sọ pé fẹ́ rèpò ọmọbìnrin kan ṣé ká sọ kẹ́ lè ṣẹ̀wọ̀n. of course. ó dẹ̀ pé wọ́n ń wù wọ́n ń ṣe. ẹ̀wọ̀n wù ú lọ ni ó dẹ̀ máa ń lọ nígbà tó bá high value ẹ̀wọ̀n sí nǹkan tó kù lára your gun nìyẹn kẹ́ lọ́ máa gbébẹ̀. ẹ̀ ń tẹ̀ ń lẹ̀ wọ́n. okay very good go now what's my concern. Yeah, go now. Why are you telling us? Do you need to inform us before you go? Mo fẹ́ kẹ̀sìn mi ọ̀nà. Kẹ̀sìn ọ̀nà. Mm. Ẹ kò need goodbye is enough for you and then we'll, we'll send you a text message, a, a goodwill message in, in text. Mo kàwé he doesn't even have a good voice for song if this one sing bó ṣe máa blue tó ó máa kàn lé ni ó máa wọ́n ta. kí ló wọ́n tiẹ̀ ṣe ń wò gan bàbá àbàdàn ẹ máa lọ ẹ kúrò nílé wa. ìrànwọ́ ẹ̀mú kan ní yọjú sí ni èmi náà máa lọ ní ìsìn tó ti yé mm. àmọ́ jẹ́jẹ́ mi mo jókòó wájú ta mi ní àná torí mm-hmm. lónìí ńlẹ̀ wọn ibi mo fẹ́ mọ gbàlẹ̀ wọn. okay whichever way just go well. Mm mo mo wá jókòó wájú ilé mi jẹ́jẹ́ mo kàn ń ṣeré ni làwọn tí máa ń ta kíní fíìmù tí wọ́n máa ń wò nù eh, tẹlifíṣàn náà ń pariwo fíìmù fíìmù fíìmù fíìmù fíìmù fíìmù ah ẹgbẹ́ wa èmi náà máa wò torí àwọn ará bí àmọ́ múnú èèyàn dùn inú mi ń bá ń bàjẹ́ báyìí ń bá ti wọ́n báyìí inú mi ó sì dùn. Oh, mm, bẹ́ẹ̀ ni mo bá ní adé ẹgbẹ́ wa ẹ fún mi fíìmù èmi náà ra fíìmù wọ́n bá ní à kì í ṣe ìtàwọn òkòlé ńlọ orí fóòmù làwọn ò fi sí mu ni ah ayé mọ̀ ti dẹrùn gan n bá fọ́n fóònù yẹn bá kó fíìmù sí mo bá wò pé n ò lè dá fíìmù wò ẹ bá ń gbé ẹ ní wò tán fíìmù tí wọ́n tà fún mi ni. ti title ni ẹ ní wò tán. Mm, bẹ́ẹ̀ ni. ok amazing. ẹ ní wò tán ni o. ẹ kí wàá ní tiwa pẹ̀lú fíìmù tó wà. me understand na. indi. indi kí for what see let me tell you something all this what you are, doing you will go alone ẹ dá wa yé ni ẹ máa dá lọ that is that is certain. Mm. But if you want me to watch whatever you want to show me, so that as a good will, so that I will have you in my memory while you are in the prison ten ń jayé lẹ́wọ̀n yín màmá rántí pé ah baba yóò dé fi fíìmù kan hàn mí kó tó lọ o no problem. Ndí. Word word. Ọ̀rẹ́ mi wa? I'm not your friend. Hmm? Ọ̀rẹ́ ọ̀rẹ́ ní láti wo síbo láti jọ́jọ́ rẹ̀. Ẹ kì í ṣọ̀rẹ́ àbí èyí sọ̀rẹ́ mi. No I'm not your friend o because o fẹ́ lọ sẹ́wọ̀n náà òun wẹ́n ti máa mú kúnra ẹgbẹ̀mí ó dà mọ̀ bá wo kínní fíìmù tí mo ra. Ah, let me watch i don't even all this one is doing He's doing himself. look at you hi na so you sweet reach you are even in doubt look at you here look at this place hey <laughs> that is why that idiot you wan die put for here. nṣe nǹkan tó dé wá wà fẹ́yìn kan ni. Eh, kuja kumaki karikari na kawa kawa kawa kama jembe kama jo. Kaje ka konyula. Agba kinye, agba kinye. Aye, you are hope here and even your other side. Mm. It's so is so thrilling. I, I, I, I knock you from that side. I, I take him out to put here. Yeah! Whose head is it? That one? Emma. Emma. Yeah, tell anybody. Eh? Whose body is that? Jẹ́ ẹ No, don't look at it o, oh, ọ̀rọ̀ ni Eh? Ẹ́. Eh? Jẹ́ ẹ jẹ́ No, come on eh, na, bàbá Ìbàdàn, eh? come on. Ní hòhò, ní hòhò. It's a terrible accident o. Oh. Mọ́tò ló yí àwọn èèyàn sí orí ilé lọ́tọ̀ ẹsẹ̀ ilé lọ́tọ̀. Ẹ̀dì. Ẹ́ yes yes. Ebe eléyìí àbí? Ebe eléyìí ló ń sọ fún. Òun ni mo Ta ta. What? jẹjẹ lójó wọn jẹ mẹ ni ni a ẹni lẹjà bàbá ìbàdí jẹun gbé fọọmù lè lọ́wọ́ fọọmù wo lè ń gbé fún fọọmù. màá sun ẹni ẹni o fẹ́ wo rosa òun wà kó tó máa pa ẹ́ torí mo fẹ́ lẹ̀ wọ̀n ni o tó ti hùn mọ́ lẹ̀ wọ̀n ń lẹ̀ wọ̀n o kò sí tó lè ṣe ń lẹ̀ wọ̀n. kò ń ṣe nǹkan rí kíyàn máa pa irú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n. nígbà mo wá ní nǹkan wù mí kọ nígbà nígbà mo jáde bí o ti ní lẹ̀ wọ́n lè jẹ́ lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n wù wọ́n ṣe jẹ́ kán ṣẹ̀wọ̀n náà. jẹ́ jẹ́ máa lọ. má jẹ́ kán ṣe ẹ má lè kọ́ ẹ ṣe sùúrù má jẹ́ kán ṣẹ̀wọ̀n ìwọ kan sọ pé kán ṣẹ̀wọ̀n ni. kí tí wọ́n ní ṣẹ̀wọ̀n. ìwọ jẹ́ kan sọ pé kán ṣẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n máa ń rọrùn kò ń ṣe nǹkan tó ń pè nínú ilé ìta gbangba ló ti ń pín ẹ̀wọ̀n this situation náà ọlọ́mọ jẹ́ kẹrin nǹkan tí ó dẹ̀ kán ló lọ kó ló ràn wá. ó ṣe máa ràn ẹ́. mo mọ ohun tí mò ń sọ náà mo mọ ohun tí mò ń sọ because ẹni tó bá ti fi kinní yìí hàn náà ẹni tó ti fojú rí ojú mi kò fourteen years ni mímú kò tí mò ń sọ. ẹ o ṣe jẹ́ mọ́ lẹ́wọ̀n bá mú dání bí n bá jẹ́ òde wọn. ẹ má mú dání ẹ ṣe bá nípa yín mú dání what for ẹ ṣe àfẹ́ bà family yìí jẹ́ nǹkan tó ti bàjẹ́ already náà ẹ dẹ̀ fẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú yẹn kan yẹn kan kó má látúnṣe. ó dà kò burú o ti gbọ́ bọ bá jẹ wọ fún mi lẹ má mú mi má mú mi má mú mi. it's okay it's okay it's okay. mo ti sú mo ti sú. tún ẹ̀yìn. oya. okay so baba abajo please as a man man to man because mm. nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan burúkú ni nǹkan eléyìí tó tẹ́ fi hàn mí ní fíìmù yìí òun gangan ló ń pè ní àgbákò bẹ́ẹ̀ ni kéèyàn rí àgbákò báyìí kó dẹ̀ ṣe fúnra ẹ̀ òun lélẹ́yìí ọ̀dà bá. àwọn èèyàn yìí nǹkan ti ṣe wọn mọ́tò tẹ̀ kan lórí fóbè i'm telling you òun ló mú mi get emotional right eh. now mo ti bu sẹ́kù tán bí mo ṣe wà ẹ́ ah. i'm telling you. a ń di ẹ ṣe di wa ike tí máa mọ ń lẹ. mi ìmú kankan lè orí òkè mo ti mú ìwọ èyí ni èwo nǹkan tẹ fi hàn mí yìí. mo fi hàn bọ ọ̀dà òdìgbọ́ kò burú. please. ìjà wa sọ̀rọ̀ tí mo gbé dání torí tí n bá ti kó ń bí ẹ̀wọ̀n ẹ̀ mọ̀ ń lọ ẹ má lo ẹ̀wọ̀n mọ́ ẹ má lo ẹ̀wọ̀n mọ́ àwọn nǹkan àwọn ẹni tí kìíní ìṣẹ̀lẹ̀ sí eh. àwọn ẹni tí kìíní ìṣẹ̀lẹ̀ mò ń bá wọn ké. bẹ́ẹ̀ni ó dà. bàbá àbàdàn mò ń bá wọn ké. Oh, eh. ẹkún ṣe ń bọ̀ ni. mò ń bá wọn ké. ndí. Eh, yes sir. ndí. yes sir mi sí o. ndí o. ọ ni mo gbé ndí o. ok bẹ́ẹ̀ni. o ni ndí o náà. ọ fowópamọ́ tí mo fún un ẹ bá ń gbàdá nígbà náà. no leave it to such a good name o oh. i can finish i can complete it obi mi ndí o. o ti dàbọ̀. it goes ndike. you have been given so suna to nìyẹn stick to it. Eh, n tó ṣẹlẹ̀ ni wípé lákọ̀ọ́kọ́ yes. gbogbo owó tẹ́ ẹ jẹ tí mo ní mo ti wọ́gi lé kò sí ń tọ́jú ọmọ ń gbowó mi padà. you take eh? you are bringing it back all of the money. ń gbowó mi padà. ah níbo la ti fẹ́ rówó bàbá àbàdàn ṣe fẹ́ ṣẹ̀wọ̀n ni. mo fẹ́ ṣe. ah ẹ wo bàbá ìfẹ́ ṣẹ̀wọ̀n. ah indio mo fẹ́ ṣe bẹ́ẹ̀ mo sọ fún ọ indio mo irọ́ jẹ́mi àti indio kọjú sí ah, èmi rẹ kájọ kọjú síra wa. fífi mi ọ̀rọ̀ ni. ah ọ̀rọ̀kùnrin India India come on stop it èmi láti orí ẹ̀nà kó gbọ́rọ̀ sí mi lẹ́nu. gbogbo tẹ̀ jẹ́ pátápátá gbogbo wọlé pátápátá wọ́n bẹ́ẹ̀ni. owó ilé tẹ ti ń jẹ̀bù yẹn. bẹ́ẹ̀ni ìmọ̀ ẹgbẹ́ gbogbo ẹ̀ náà wọ́n gbà. yìí sì fún yín lásìkò tí wọ́n gbà ni. ìkẹta gbogbo tẹ ti gbà lọ́wọ́ mi tẹ ti ná tẹ ń gbà tẹ ń ná gbogbo ẹ̀ ni wọ́n gbà padà. o tún wo ṣe return everything too. lágbára Ọlọ́run wọ́n gbà gbogbo ẹ̀ padà. awesome God. wọ́n gbà o. awesome God indi. yes sir. o ní san. kí ẹ tó sọ fún mi bó ní san ẹ bá gba fọ́ọ̀mù dání. Oh, leave the form come on leave the form. what's, what's there leave the form because my dear with this thing that you have showed me We need that money to return to him so that at least all of these people tọ́tí tọ́tí bí ẹni tó ti kán lẹ́sẹ̀ náà wọ́n máa tó ẹsẹ̀ ní gbòbí owó ló máa fi tó gbogbo nǹkan tó ń ṣe nìyẹn. ibi ló ti fẹ́ rówó. don't worry don't worry gbogbo bẹ́ẹ̀ máa ṣe máa ṣe ah. ọlọ́run lọ́ba tó ń kọ́yàn mọ̀ ń ṣe àákọ́ mi mọ̀ ń ṣe. ọbẹ̀ ni ẹ kó mi mò ń ṣe. yóò kọ mọ ṣe bí bẹ́ẹ̀ kọ jẹ́ kí n kúkú fún ní fọ́ọ̀mù kí n má bá tèmi lọ. nù ẹ má fún ní fọ́ọ̀mù. nígbò wà ní nígbò olóyún fẹ́ san gbogbo owó tí mo sọ kàkàlẹ̀. let me come and see you. irọ́ má wà rí mi má wà rí mi. let me come. mo ní ọ má wà rí mi èmi rẹ sọ rẹ má wà rí mi. àwọn ọ̀rẹ́ ni wá ìmùlẹ̀ ni wá ìmùlẹ̀ ni wá awo ni wá àtijọ́ jẹun nínú àwo kan náà. mo ti gbọ́ ìwà ìwà. mo ti gbọ́ tí wọ́n ṣàṣenu mo fún mo fún ọ ní ọjọ́ mẹ́ta péré kẹ san gbogbo owó tí owó tí mo ní mo ti wọ́gilé kẹsàn owó ilé tẹ̀jẹ̀ kẹsàn bíbẹ̀ ẹ̀kọ́ ẹ̀kẹ́rù jáde bíbẹ̀ ẹ̀kọ́ ah. ń wà fún fóònù. ẹ má fún ní fóònù yẹn ojú ti lọ lóhùn o don't worry now i know what i'm ah. saying o ti bọ̀rọ̀ gun lé ìyàwó gbà tó ṣe ok. ǹjẹ́ o nífẹ̀ẹ́ sí kìnnìún mo ń gbé lọ́dọ̀ mi ṣé dis one tó fẹ́ gbà ni. mi ga o máa ṣe gbà lọ́wọ́ yín. o bá mọ̀ pé fẹ́ gbà kí n gbé jùlẹ̀ fún ọ. no no no no i can help you take it outside. mo ń gbé lọ́n tèmi nù. okay you don't need any other one. ndike ibo la ti fẹ́ rówó. wait àwọn nǹkan tó ṣe wọ́nyẹn nǹkan tó burú ni ta ló ṣe. àwọn nǹkan tó burú ló wà lórí kódà mi ìrírú ẹ̀ rí kí mọ́tò jáyàn sí òhò. àwọn ọmọ tó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 kò jọ tẹ́yẹkẹ́yẹ ẹni mọ̀ kò ẹni kò mọ̀ ọlọ́mọ púpọ̀ bàbá fọ̀dí girls ọkùnrin mẹ́ta àtàbọ̀ wúlọ̀ wúbọ̀ wọ́n máa tẹ́bọ̀ ẹjọ́ ta ló ń gbé ẹ sọ fún wọn pé kéènì owó yẹn kò lè tán ṣàkọsí wọn bù wọn tán ó tún lè bù ga wọn wọn tán àkọ́ mú fún wọn tán owó yẹn kò lè tán ṣàkọsí wọn bù wọn tán. yes sir yes sir. dem go dey denge denge dem go dey pose dem go dey waka kuruke dem go dey pose dem go dey denge denge dem go dey pose dem go dey waka kuruke dem go dey pose.